الحمد لله أقف ولو وبوا الله الذي جعلنا من أهل السنة والجماعة وباتي أفواسنا ومسلمين وانتلي إلى نبوة محمد صلى الله عليه وسلم تنسي قانو قوليري إبيا ونتلي لنا من ليلة النبي والصلاة والسلام على رسول الله عنو الله إكي الله كبوجي سيدنا محمد وعلى آله وصحبه أجمعين أسواجه نبوة محمد káànú ọlọ́run ọba kó bá àwọn aráalé rẹ̀ pátá àti gbogbo àwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ máa mi nínú ẹ̀sìn Islam ìtàfẹ́ gbéyàwó nírọ̀lẹ́ yìí ọ̀rọ̀ tó lágbára láwùjọ wa ni tọ̀yẹ ká lè gbọ́ yé ká lọ lè katira nípa ẹ̀ ká lọ lè wádìí rẹ̀ dáadáa òun náà ni manihum ahlu sunnati wal jamaa àwọn àwo ni wọ́n ń pè ní ahlu sunna wal jamaa a máa gbọ́ wọn ni àwọn ahlu sunna àwọn alùsùnà àwọn alùsùnà alùsùnà yìí humul muslimuna almutamassikuna bilkitabi wa sunnati bifahami sahaba asalafi salih alùsùnà òun náà ni àwọn mùsùlùmí tí wọ́n di alukuraani nìkan mú àti sunna nabi nìkan. àti àgbọ́yé àwọn sọ̀hábà tí wọ́n lọ́dọ̀ ànábì lérí ẹ̀sìn mùsùlùmí òun náà gbogbo àwa tá a bá ń sin ọlọ́run aláta ànábì nínú àwọn oríkì àwọn tí wọ́n bá dúró déédéé tí wọ́n yìí ṣe mùsùlùmí olóòkọ lásán nínú àwọn oríkì wọn òun torí pé wọn a máa tẹ̀lé ìlànà òjíṣẹ́lá Muhammad lérí gbogbo nǹkan bá fẹ́ ṣe nílé ayé wọn wọn ò ní ṣe àdádálẹ̀ wọn ò ní dá mi lẹ̀ yàtọ̀ sí tànàbí mu wa wọ́n pè wọ́n ní ahlul jama'a wal jama'a nítorí pé lè annahum mujtami'una 'alayha wọ́n parapọ̀ wọ́n panu pọ̀ nǹkan náà ni gbogbo wọn máa wí nítorí pé òdodo ẹ̀yọ̀ kan náà ni wọ́n wá parapọ̀ lérí ìmọ̀ tẹ̀lé súnà wọ́n sì máa gbẹ̀rẹ̀ àwọn sákèsì lérí ẹ̀ lẹ́ni ọ̀rọ̀ alùsùnà fẹ́ dàrú mọ́ wa lọ́wọ́ nílẹ̀ yorùbá gbogbo èèyàn náà ní ń pàpẹ́ mọ́ra pé alùsùnà lòun alùsùnà lòun alùsùnà lòun àwa ni mùsùlùmí tá ń tẹ̀lé sunna anabiwa muhammad kò sí jama kan tí ó máa sọ pé alùsùnà lòun eléyà ní ìyá súnà lòun eléyà ní bàbá súnà lòun eléyà sọ pé ilé kéwu wa ilé kéwu súnà ní níbí gan la ti ń kọ́ yẹn súnà eléyà sọ pé sẹ́ẹ̀rí èmi afa súnà ni mi xasọ isu ali súnà ẹ má jẹ́ àtàrà wa ẹ má jẹ́ àdára wa láàmú nǹkan mẹ́rin la máa rí lára àyàn tá a fi máa pè yàn ní alu súnà òun náà ni mùsùlùmí tó gbádùn mùsùlùmí tó máa ti ń ṣe alákọ̀ọ́kọ́ òun náà ni pé ahlu sunnati yu'minuna billahi wahdahu la sharika lah ẹni bá ti pẹ́rẹ́ ní ahlu sunna alákọ̀ọ́kọ́ tí ó kọ́kọ́ ní tí ó fi di ahlu sunna òun náà ni pé yọ gba Allah nìkan gbọ́ kò ní gba nǹkan mí gbọ́mọlẹ́yìn Allah kò ní ṣe bọ̀ sí ọlọ́run ọlọ́run ọba ló la amálẹ̀ fanabi muhammad sallallahu alayhi wa sallam a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ní kul ya ayyuhal rí anábì sọ fún àwọn ará maka àwọn kèfèrí inú wọn ìpè ẹ̀yin kèfèrí la àbùdù máa ta abudu, gbogbo àwọn igi tẹ́ ń sìn àtàwọn òkúta tẹ́ èmi ò ní bá yín sìn o nítorí pé muslim lè mi suratul kafirun náà lọ́wọ́ quran one oh nine ẹ̀jẹ̀ àlọ́ lè kà máta ya abudu ni kí ni wọ́n ń sìn tá ànábì fi sọ pé èmi ò ní bá yín sìn torí pé mùsùlùmí lè mi ẹni bá ti wá tẹ̀lé ànábì lérí máa sin aláàníkan tí wọ́n lẹ́bọ lẹ́rù òun ni alùsùnà ọwọ́ àgbé èrè sílé ọwọ́ ń pèrè ní alùsùnà òun pèrè ní alùsùnà òun singi òun pèrè ní alùsùnà olójúbọ òun pèrè ní alùsùnà òun sinrin òun lè péjọ sídìí omi òun lè sin omi ó pèrè ní alùsùnà ìyá sùnà a ń rí nínú gbalẹ̀ a ń bọ̀ nínú ẹgbẹ́ àjẹ́ ọgbà àwọn àjẹ́ gbọ́ ni wọ́n pa ọ́ òun lè ṣègbè àwò sórí rẹ̀ rẹ̀ tí wọ́n bá ti ní àwọn tọrọ yìí tí wọ́n gbádùn yóò wá tètè padà lọ tó bá ti wá lẹ́rù ọba àmọ́ wa pẹ̀rẹ̀ ní alùsùnà ọkàn rojọ́ ni ọlọ́run ọba ti yọ ọkùn mbẹ àwọn alùsùnà tá a wá kan mí lẹ́yìn ọba fún dáàbòbò kábùrò wọn bá ṣe wọn wọn ò sì ní gbára lé nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba láti wá àrànṣe lérí bùkátà wọn ẹni ti ń wá oògùn dáàbòbò káàkiri protection pàrọ̀ oúnjẹ ìbẹ̀rẹ̀ ìgbàdí ẹni lálùsúnà kọ́ máa lè sóògùn tajà àbí kọ́ máa ṣe fún yàn gbogbo ẹ̀yin lè kéwù tẹ̀ ń pera yín ní àlùsúnà sí gbogbo àwọn yìí kẹ́ǹsì ibi ìlẹ̀ ń pè ń jálàbí sẹ́yìn wa lè fi jálàbí lẹ̀ nítorí pé òun náà lọ́nà àgbàjẹ́ yín kẹ́ ẹ máa kí àwọn èèyàn sínú ẹbọ kẹ́ ẹ máa darí ọkàn àwọn èèyàn lọ́dọ̀ ẹni tí ì sọ lọ́hùn kẹ́ ẹ máa já ọkàn àwọn èèyàn kó wọ́n ju ọlọ́hùn a sì jọ ń pariwo náà ni pé ìyá kan náà abudu wọ ìyá kan náà stain ìwọ náà bá nìkan láàsìn tá a bá sì ní ṣòro ìrànlọ́wọ́ ọ̀dọ̀ rẹ̀ nìkan láwàá wa mùsùlùmí mélòó ni wọ́n wá pẹ̀rẹ̀ ní alùsùn náà lábalẹ̀ lẹ́yìn ilé kéwú mélòó ni wọ́n lè fọwọ́ sọ̀yà yìí pé alùsùnà ni wá ọlọ́wọ́n bá la ọlọ́wọ́n bá ní in kuntum amantum billah tó bá jẹ́ pé ẹ bá gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ lóòótọ́ tinútinú fa alayhi tawakkalu òun lè bá gbára lé òun lè gbára lé in kuntum muslimin tẹ́ bá jẹ́ muslim lóòótọ́ ọlọ́run bá ní àlàálẹ̀ bá gbára lé sẹ́bẹ̀ ẹ̀ máa tẹ́ ń dì sínú àpò agbádá yín àtàlẹ́kínbà ẹ̀ máa tẹ́ ń wé máláwà ní ẹ̀ sì máa tẹ́ ń sílé kí òyìn má tàn rẹ̀ ọlọ́run bá ní tọ́ba mùsùlùmí àlánìkan lọ́ gbàgbọ́ suratu Yunus Quran ten aya eighty four lọ́wọ́ lọ́lẹ́ ká dáadáa alákọ̀ọ́kọ́ nìyẹn ìwọ tó ọba tilẹ̀ bọ lẹ́rù wọ́n máa pẹ̀lẹ́ lálùsùn náà ọba máa wíláwà ní ọba nírùngbà ṣòkòtò rẹ̀ ọba máa kọjá kókó ẹsẹ̀ bàbá àdẹni tí ń borí bàbá àdẹni tí ń bojú tọ́ ọba ti lẹ́bọ̀ lọ́rù èsì alùsùnà ẹlẹ́ẹ̀kejì alùsùnà àwọn táǹpẹ̀ ní alùsùnà wọ́n máa sin ọlọ́run wọ́n máa ṣe ìjọsìn wọn ò ní jẹ́ ẹni tó gbàgbọ́ lásán tí ò kírun nǹkan kan ò sì ní dí wọn lọ́wọ́ ọ̀run gbogbo àwọn tọ́lọ̀ ní a máa fi ìjọsìn fún wọ́n máa ṣe lẹ́yìn ìgbà tí wọ́n ti gbàgbọ́ wọ́n máa wá ṣe pẹ̀lú ìbámu nítorí wà nínú kùránì nìkan ni wọ́n máa lò ẹ̀sìn tó wà nínú kùránì nìkan wọ́n máa ṣe o bẹ́ẹ̀ ni ẹ̀sìn tó bá wà nínú sunna nabi wa muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n máa ṣe o wọ́n máa wá ṣe lọ́nà tá nabi gbà ṣe wọ́n fa nabi síwájú báyìí wọn ò ní ṣe kankan nínú ẹ̀sìn àbí kí wọ́n rí pé anabi ti ṣe káwọn tó ṣe anabi fi la amálẹ̀ fáwọn sọ̀hábà anabi ni sallu kama ra'aytumuni usalli ẹ̀ máa kírun ẹ̀ máa ṣẹ̀sìn bẹ́ẹ̀ ṣe lé mi ti ń sìn ẹ̀ máa ṣe ti yín lọ́tọ̀ lé ní a máa wá tanra wa a máa pera wa ní alùsùnà kálukú wọn máa wá filànà nábì ilẹ̀ a máa wá lọ lè mú ìlànà àwọn bàbá ó ń lu bàndírì mọ́sálásí wọ́n sì sọ fún wọn pé ànábì òlu oníbàwọn bàbá ti gbé e kalẹ̀ fún ọ̀nà ṣé o lè má yà wá o lè má dì í sì wá lérí ẹ̀ òun tí a sọ fún fún ọ̀pá mẹ́rin síwájú nírọ̀lẹ́ ọjọ́ jimá a sì wá sọ fún wọn pé kọ́ pàyín tí kò lè ṣẹ̀ṣẹ̀ ànábì ọwọ́ à ń pé ṣé ìtànṣe yẹ ọ̀dà kọ́ máa dáa nítorí pé ànábì ọ̀tẹ̀sọ̀ ẹ̀yọ́ máa yá mi kálukú àwa palànà nábì tì àwa na àwọn bàbá wa tí kálukú bá wa na bàbá ti ati àtẹ̀yẹ tó yọjú sí lójú ayé àti bàbá rẹ̀ tó yọjú sí lójú ọ̀run tí kálukú bá wa múlànà bàbá ti tiẹ̀ tí bàbá sì wà pọ̀ láyé àáfà pọ̀ láyé ṣéwù pọ̀ láyé sẹ́sìn òní dáradára ẹlòmíràn aláṣọ pupa lòun fẹ́ tẹ́ ẹlòmíràn aláṣọ dúdú ń ta wọn ẹlòmíràn ní aṣọ funfun ń ta wọn yọ̀ọ́dà kò lè tú bákọ́jọ́ tó lọ bọ́ọ̀ bá ti ń sẹ́sìn tẹ́sìn yìí tó ọ̀rẹ́dì mú wánu kọ̀ránì àti súnà tó tún wá ń ṣe lọ́nà tá nàbí ọgbà ṣe èsì alùsùnà mọ́níyàjú wọn ojú ọ̀nà tí wọ́n mọ̀ tẹ̀lé ń tiwọn alẹ́lẹ́ ẹ̀lì ìmọ̀ ìlà wọn mọ̀ fi sẹ́sìn ìmọ̀ sí ní ìtọ́lá kọ́lẹ̀ ní Kùránì àti sunna ni ẹlẹ́kẹta alùsùnà àwọn tí wọ́n pè ní alùsùnà yatahallawna bil akhlaqil fadila wọ́n máa wà dáadáa nínú àwùjọ láti máa fi kọ́ṣẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́wọ́n bá dìde sọ fún anabi muhammad ó ní wa ìnaka ọlọ́wọ́n bá ní wa muhammad yìí láàlà hulkin azim ìwà rẹ̀ máa dáa púpọ̀ ìwà alùsùnà ni máa ń dáa ẹni tẹ́ bá ti di tó lòun ṣe súnà tíwà rẹ̀ ọ̀dà kọ̀kọ́ sí anabi kò sí ròyìn alùsùnà lára rẹ̀ ọlọ́wọ́n sọ eléyìí nínú suratul qalam aya ẹlẹ́kẹrin quran sixty eight alùsùnà ọmọ ṣe dáadáa sáwọn òbí ẹ̀ alùsùnà ò ní máa jákun ẹbí láti ogún ọdún ló ti ń jà pẹ̀lú gbogbo àwọn ẹbí rẹ àbúrò rẹ ẹ̀gbọ́n rẹ ọmọ kan rẹ ọmọ àyà ẹ olóòní parí ìjà ọwọ́ ní súnà náà ni wọ́n ń ṣe yọ̀ọ̀dà kò lè túbà kọjú tó lọ ọba tó wá jà fa tiẹ̀ tó wá burú jù wal ihsani ila jari ọmọ ṣe dáadáa sáwọn níbọ̀ wọ́n yà wọ́n muslim àbí wọ́n ṣe muslim wọn ni alùsùnà ni wọn wá ń gba ẹlẹ́hà lọ́wọ́ ẹ̀ látara lùlù ọmọ sòdodo òní máa parọ́ nígbà pé nǹkan ṣe ọlọ́dọ̀ ọ̀tọ́jú ẹ̀ ọ̀dà padà fún wọn ọmọ ṣe ọmọ tẹríba ọmọ ṣàmójúkò fáwọn tí wọ́n bá ṣe ọ òsì ní òní tán pé kò ní mà tán ẹ má jàkú ni ọwọ́ ń pẹ̀lẹ́ alùsùnà níbole tó wá rírù wàyí lára nẹ́bùwà Muhammad tó ń tẹ̀lé tó fi ní súnà gan lẹ́yìn ṣe ń bí súnà òlò wá ń ṣe tó parí ìjà tí táà nẹ́bí sàṣánà sì máa ń fún gbogbo alùsùnà wọn a máa tẹpá mọ́sẹ́ láti rí owó aláàlì tí wọ́n fi jẹun sórí sẹ̀mí tó ń ṣe lóògùngbà tẹ́mi bá ń bẹ lọ́rùn rẹ̀ ó ní bùkátà sóúnjẹ àti aṣọ àti ilé gbígbé bọ́ọ̀ bá ti wá níṣẹ́ òní lálàáfíà mọ́ bọ́ọ̀ bá ti wá lálàáfíà òní lẹ́sìnsìn béèyàn bá jẹun kò lè rúkú o béèyàn bá jẹun kò lè fèrè kalẹ̀ ẹ̀sìn àti owó níná àti iṣẹ́ ó ti so mọ́ra wọn bọ́kàn ọ̀bá rí kan ìkejì ò lè ṣiṣẹ́ bọ́dọ̀ bá ti wá rí báyìí ọlọ́run wa ń pè ọ́ sákìyèsí pé àfa ọmọ ìyá lọ́kùnrin lóbìnrin tó ní alùsùnà ni ọ ọlọ́run bá ní ní tó fi jẹ́ alùsùnà òun náà ni pé kọ́ ọmọ jáde nílò lè wáṣẹ́ kọ́ ọmọ ṣiṣẹ́ aláàlẹ́ rẹ̀ tó fi jẹun ọlọ́run bá ní yá ayọ̀ lẹ́dínà àmánù ẹ̀yin olùgbàgbọ́ òdodo la ta'kulu amwalakum bainakum bil batil ẹ má máa gbára yín ẹ má máa lura yín jìbìtì ẹ má máa Ila an takuna tijara ọlọ́run ọba ní ìtí mo fẹ́ kẹ́ ẹ máa ṣe ọ ni kẹ́ ẹ máa ṣòwò kẹ́ ẹ máa ṣe tìjàrọ àǹtàrọ ọdẹ minkum kẹ́ ẹ ra tó wù yín kẹ́ ẹ sì ta tó wù yín àǹtàrọ ọdẹ minkum kẹ́ ẹ méjèèjì tẹ́ ẹ jọ ń ṣòwò kẹ́ ẹ yọnu sí tẹ́ ẹ gbà lọ́wọ́ ara yín wala taqtulu anfusakum ẹ má para yín torí owó ẹ má para yín ẹ má máa gírí èèyàn wala taqtulu anfusakum ẹ má máa fèrè èèyàn fọkọ ó ní alùsùn náà lòun ń sì ń béèrè ráṣù ládùúgbò ó fẹ́ pa òun fẹ́ fi sògùn owó inna Allaha kana bikum rahima ọlọ́run ọba ọba aláàánú ni ẹ ṣàánú ara yín suratu nisa Quran four ayah twenty nine ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn Islam abalẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ni tá a wà yìí ibẹ̀ nìkan ti ń dàrú púpọ̀ nílẹ̀ Yorùbá òun ní ń fa tọ́pọ̀lọpọ̀ fi ń ṣe bọ́ àìmójútóṣẹ́ àìníṣẹ́ àìgbà pé bí òun lọ fà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàlẹ̀ yorùbá ò fi fẹ́ bọ́ọ̀lẹ̀ ní wọ́n fi ń so oògùn fáwọn èèyàn òun náà lọ fà tí wọ́n fi fi bídé alẹ́ àdáda alẹ́ tí wọ́n fi ń kírètì ẹ̀sìn míì tí ò sínú ẹ̀sìn islam torí àwájẹ òun lọ fà tí ìwà ọmọlúwàbí fi kú lára àwọn èèyàn lẹ́yìn náà gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìjọsìn tó bá rò kó fi súnmọ́ lọ́wọ́ ọba ó fi san gbèsè owó jìbìtì tó gbà lọ́wọ́ àwọn tó gbà lọ́wọ́ ẹ̀ ní o tó bá dojú àlè kéèyàn àmà ọlọ́wọ́n ní jíṣẹ́ wa bàjẹ́ o alùlùbídíà ẹ̀lẹ́yìn túbọ̀ lọ́dọ̀ ọlọ́run ẹ má ṣe bídíà máa súnà ni ẹ má ṣe wasalaamualeykum wa rahmatulahi wa barakatu.